mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sannde láwọn ìkànnì fresh fm èyí ò fún ọ láǹfààní láti mọ bóyá wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o tẹ star thirty twenty ash tàbí pé thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè jẹ ẹ̀bùwó tabua alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó sípò MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. National Lottery Regulatory Commission fowọ́ sí. Imagine the joy that fills your heart when you have just given birth to a bouncing baby. Imagine the excitement that energizes you when you hear the news that your first grandchild has just been born. Imagine the comfort you get knowing that mother and baby are having a good night's sleep. Yes, that is the assurance you get knowing that Vitafoam has the perfect fit mattress for all bodies body weight. With our Buy Right Chat, you can get the best mattress that goes with your body weight. Don't just buy a mattress, buy a Vitafoam mattress designed to fit your body weight from any of our accredited dealers nationwide or visit us on www.vitafoamng.com to place your order today. Vitafoam, the fine art of living. ẹ̀gbọ́n ta ló ń dá wa yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh FM. ta ló ń lé ìbànújẹ́ wa lọ. Fresh FM. ń máyé wa Fresh. Fresh FM. Fresh FM. Fresh FM. Fresh FM one oh five point nine. Fresh FM. Fresh FM. FM ọ̀gáàní màsítà o. ló ń mú sẹ́wà yá o. Fresh FM. tuntun kọ́ ni lọ́gbọ̀n. Fresh FM. dandan fún ni lóye. Fresh FM. ìròyìn lóríṣiríṣi. Fresh FM. ìròyìn tó tún gbẹnu tán. Fresh FM. ìbàdàn Fresh FM. wà ló five point nine. Fresh FM. Fresh FM. Fresh FM ọ̀gáàní màsítà o.

He left ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. adúpẹ́ ọlọ́run òní ni ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n. àwọn àfa wa sọ pé òní ni ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n. oṣù kínní twenty twenty two. àwọn àfa wa ló sọ bẹ́ẹ̀ pé nínú oṣù kínní ọdún tọ́lọ́run ọba mi jọ́ná sí. èmi kọ́ mo tiẹ̀ sọ bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ ọlọ́run iṣẹ́ ọwọ́ ọlọ́run. àfa wa yẹ wípé àwọn sọ pé àwọn là á sọ ṣùgbọ́n ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ní ọmọ rí bẹ́ẹ̀. àwọn àwọn àyẹ̀ ìrún kínú àwọn afa sọ yìí pé rádaràdà wo làwọn ń sọ lẹ́nu. sọ ọmọ tí ń ṣe ọ sá. àwọn afa ní sọ ọmọ tí ń ṣe ọ. láhìláhìlélá muhammadu rasul. àwọn afa ti gbé ọlọ́run ọba tóbi. ọ̀dà èyí tá a bá wá de ṣé a lè kọjú mọ́. wọ́n ní èyí tá a bá wá de ṣé a lè kọjú mọ́ báyìí tí ọba fẹ́ jẹ́ kí owó oṣù ẹ fara ṣèṣe. wọ́n ń bá yín wí wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ kí sùtà kó ṣe owó oṣù yín wọ́n ní ìwọ làwọn ń bá wí. ìwọ abojútókítókí ilé mi ń bá wí. wọ́n ní àwọn abojútókítókí àwọn tẹ́ ẹ mọ́ kà pé wọ́n mọ́ jí owó nù o làwọn olójútókítókí ẹ̀ ẹ̀ afáwa ló sọ bẹ́ẹ̀. ó mọ̀ pé bẹ́ẹ̀ yóò bá ṣiṣẹ́ làbí yóò mọ̀ pàjùpín bẹ́ẹ̀ ni tọ́ bá ti di rẹ̀ tọ́ mo owó jí bẹ́ẹ̀ ebo wọn a máa fẹ́ pọ̀ jù ah. ebo wọn a fẹ́ mọ́ àwọn ní English ìyẹn mọ́ ni in English wọ́n wà look so perfect perfect kọjá níta lè pè ní perfection gangan ah, finifini ni ọmọ ṣe gbogbo nǹkan ṣùgbọ́n tẹ́ ẹ bá tú iṣẹ́ ọwọ́ ẹ wò ó ti fi bírò ó ti fi sọ. ó ti eh, fi ṣe lu odo ti di ẹ̀fà odo ti di ẹ̀sán. n tẹ́mi rí nu tẹ́mi fi bàbá ti rí àfọlásí gbéwó gbéwó. àwọn pè é ní olójú tókítókí. tókí tókí daṣọ ibi. kò wá dá ìbú ara ló ń bú wọn. irọ́ àwọn náà hùwà ibu. wọ́n hùwà ìbú ṣùgbọ́n ẹnu rẹ̀ kọ́ lọ yóò ti jáde. ẹnu mi kọ́ ti jáde. sọ bàbá ẹnìkan ni bàbá àwọn kan ni o ẹ bí baba kálukú bá ti ń jáde ní èyí ó máa pe bàbá ẹ pé dáàdi mi. amúnibú ni ẹran bí yẹ kálukú ó pe bàbá ẹ àti màmá ẹ ẹrẹ ìfọlójú òsì bí wọn bá ti yá fẹ́ júwe wọn ni afọ́jú ẹran bí yẹn ní lọ ẹran bí yẹn afọ́jú ní lọ. so láti dá sanity padà sáwùjọ bóyá kí tí bàbá oníkálukú bá ti ń jáde lóòrọ̀ kí ọmọ kó máa pè lábẹ́ dáàdì mi dáàdì mi ẹ mọ̀ jí o ẹ tún lọ sí ọ́fíìsì báyìí o. tàbí ṣebí torí yín náà ni ṣebí kẹ́ má bàa sọ́fà náà ni i want to give you good education eh, ah, dáàdì ẹ mọ̀ eh, jí owó. torí wa jí owó tẹ bá fẹ́ eh, eh, eh, tẹ bá fẹ́ káwa gógún lẹ́rìí. ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn tí ẹ máa jí owó tí ó yẹ kẹ́ fi ṣe kọ́ńtrákì sílùú yẹn ń sìn tí hmm. ọ̀nà ò da tí wọ́n ń kú hmm. táwọn èèyàn láksidẹ̀ntì tí wọ́n ń kú hmm. tí owó tó yẹ kẹ́ fi rògùn sí ọsibítù tí ẹ̀rọ̀gùn àti equipment tí àwọn èèyàn orí ìtọ́jú tí wọ́n tún ti paṣẹ àìsàn kéékèèké tí wọ́n ń kú ṣé mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn ṣé mọ̀ pé ọrùn yìí ni dádì ẹ má fowó ẹ̀jẹ̀ rán àwa lu èbó. ọmọ wo ni ó wà láyà tí ó sọ̀rọ̀ ẹ̀ nígbà tí ìyá rẹ̀ ọ̀ láyà láti sọ̀rọ̀ ẹ̀. sọ ń jò ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́mọ iṣẹ́ tọkọ wọn ṣe wọ́n sì mọ̀ pé iṣẹ́ tọkọ òun ṣe iṣẹ́ táyé ọ̀gbọ́dọ̀ gbọ́ ni ìjọ tó bá mọ̀ pé ah, irú sẹ́tẹ̀ sẹ́ni ẹ̀hẹ́ so so so uh, so now gbogbo ìgbádùn tó ń gbádùn yẹn kò tẹ́lẹ̀. Ah, so now what do we do. ọlọ́run ọmọ bá mi sọ yín ẹ máa rọra ẹ máa rọra ṣe ìgboro ti ẹ. ọmọ pé ó lè tí ti ń gbé àké káàkiri ti lọ jalè olè lọkọ ọlọ́wọ́ sàmọ̀ bá mi sọ yín ẹ ẹ níbi ọmọ láǹgìdì kí n bá fún nígbà <laughs> àbátúkà kí n bá yín tàn títí tẹ́ fi dé ẹ fi lọ tẹ́ fi bọ̀ ẹ máa fún yín ẹlẹ́dàá mi ọ̀nà orí tẹ̀ bọ́ kọ́lọ́ sàmọ̀ bá mi sọ yín ẹlẹ́dàá mi ni ọmọ sọ yín lọ sọ yín bọ̀ ìjọ wọn bá wa mú wọn tí Fresh FM náà àwọn oníròyìn wa dé bẹ́ẹ̀. mo sì máa sọ fún wọn mo sì mọ obì inú o. ẹ sà ṣe ẹ̀yin ò mọ̀ pé ọkọ yín ó ń ṣe iṣẹ́ tí ó burú ni. mo sọ̀rọ̀ pé wọ́n máa jáde ńlé wọn ó sì dé ìgbà míì tí wọn rárá wọn ò sọ fún wọn ní kọ̀ǹgílá làwọn. àìmọye <laughs> kọ̀ǹtráktọ̀ lálágbọ́n. wọ́n ní kọ̀ǹgílá làwọn làwọn máa gbàṣẹ́ àgbàṣe mi. ẹ̀sùn gbàròyìn lálágbọ́n general contractor lálágbọ́n. wọn ò sọ pé àwọn ń gbowó oṣù wọ́n sá sá lọ wọ́n sì lè dé njọ́ kẹrin àmọ́ gbà míì tí wọ́n bá wá gbé àpàdé máa ní kí ló ṣe é lọ́kọ̀ àwọn jáàmù ni ọkọ̀ àwọn jáàmù ni. ibi ìlú bàjẹ́ dé lọ́pọ̀ ọgbà ẹbí àwọn ìyàwó wa. ṣé pa àwọn gan wọn tó bẹ́ẹ̀ mẹ́ bí wọ́n bá ṣe tán. àwọn gan ló yẹ wọ́n mọ fún ní edin and abetting. bẹ́ẹ̀ ni ìwọ gangan ló ń ti oníwà fún lẹ́yìn. ẹ̀yin accomplice. kò sì ní dá o wọ́n ní behind every successful man uh -huh. there is a woman. No? and behind a very terrible man eh? a wicked man a corrupt man. behind olójú tókítókí. <laughs> behind olójú tókítókí. <laughs> obìnrin wà lẹ́yìn rẹ̀ ẹ sára mọ̀ sí ẹ sára. <laughs> àrùwẹ̀ báwo ṣe máa ṣe ti anu. Mm bẹ́ẹ̀ bá sì wò pé kò yẹ orí bẹ́ẹ̀ tọ̀ ẹ forí jì abọ́ládé o. dára bàbá jẹ kọ́tà àdárí dídí gbogbo ntọ́sọ látàtàárọ̀ yìí ọmọdé ní í ṣe ọ ṣe wọ wà ní. ọmọdé kí mọ̀ dá mọ̀ kí mọ̀ wá dá mọ̀. ẹ bá wí níwọ̀n ni. <laughs> nẹ́tíwọ̀kì ọmọ ọ̀dá o wọ́n bá bọ̀ wí níwọ̀n wọ́n bá gbọ́ mi gbọ́ o <laughs> lẹ́kìtì. àwọn ìyá ò sì gbọ́dọ̀ sọ́yẹ́ ń <laughs> ah, ẹ dákun ẹ fọ̀rọ̀ mi jì mí ah, o ẹ fi jì ah, mí o. ẹ dákun torí ọlọ́sàpá bí ẹ fẹ́ gbà wọlé nù ẹyìn yọra ẹyìn wọn láwọn sọ́jà kó tọ́ọ̀gì hmm. ọwọ́ sọ́jà kò tẹ tọ́ọ̀gì ní tọ́ọ̀gì ọmọkọ yẹ àwọn àbàtẹ̀ tọ́ọ̀gì bíi márùnlé ní ọgọ́rùn one oh five tọ́ọ̀g or tọ́ọ̀gìs ah. or tuggies. ọlọ́mọdé fè bú fún àwọn èèyàn lórí. ẹ ara ẹ náà ni ṣé báwọn ọmọ ti lọ skul. ṣé bá ṣe túmọ̀ rẹ̀ yorùbá náà ni a ṣe túmọ̀ ẹ̀ léèbó ni. <laughs> tọ́ọ̀gì eh, tọ́ọ̀gì tọ́ọ̀gì so àwa wàá pè ń tọ́ọ̀gì. Eh, ẹ̀dá tó ya bọ́ọ̀lù gidi jẹ́ tọ́gì àwọn kànáko ní bọ́ọ̀lù gidi ẹ̀dá ọmọ <laughs> náà ní tọ́gì ọ̀kẹ́. <laughs> sọ́jà ara wọn kó wọ́n ní wọ́n bọ̀ láti ibì wọ́n ń lọ ibì wọ́n jẹ́ tù ní. àwọn náà ń wò pín bí ìgbà màálù ró ọbẹ̀. nílùú bo wọ́n ti ń bọ̀ ń bo wọ́n lọ. wọ́n ní wọ́n ń bọ̀ ń bì kan. nbì ah, ni wọ́n kọ́ okay. <laughs> òun kà kò sọ ẹnu ẹ ni ah. <laughs> wọn náà sọ ẹnu ara rẹ ni ok ẹja lọ oh sínú ìwé ìròyìn wọ́n di ìbò abẹ́nú ní hmm. ìpínlẹ̀ Èkìtì hmm. wọ́n ní wọ́n sọ ọ́ wípé ẹni léyìí tí Fáyọ̀ṣe tó fẹ́ wọlé ńlọkùkù wọlé Bísí Kọ́lá wọlé ní ó gbé àsíá PDP lọ́wọ́ tí wọ́n mọ̀ fẹ́lẹ́lẹ́ wọ́n jọ ṣe kọ́lùkọ́gba ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ èkìtì ni hmm. láìpẹ́ yìí. àwọn gómìnà nàìjíríà ti sọ fáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ pé ẹ wo ogun yìí àjọjà ni ìjà yìí àjọjà pọ̀ ni ogun yìí ṣe ti yín nìkan lébọ̀ àwọn gómìnà ní sọ́bsidì àtàwọn àìsódodo àtàwọn ìwà pálapàla tí ń bẹ lábẹ́ sọ́bsidì òun àjọjà papọ̀ àtàwọn àtìyìn ni ìròyìn yẹn ni pé wọ́n ń wú yín ni o bí wọ́n bá pé wọ́n wú èèyàn kí ni ìtumọ̀ wú yíyá mi nítumọ̀ èbó pé mo wú rẹ o. mo wú rẹ ń fojú yín mọ́ra ni o. ok ṣé wú nu. wú nu wọ́n wú mi tún ń bẹ o. ok táwọn sọ pé wú. ok wọ́n bú. ok wú bú bú wú bú wú wú lélẹ́yìí owó lele yìí wíhóhó wíhóhó ni wọ́n fojú wọ́n fojú wọn mara òṣìṣẹ́ mọ́ra. Sàràkí àti Okorocha àwọn náà ti darapọ̀ àmọ́ àwọn tó fẹ́ díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Mm. inú ìwé ìròyìn Nigerian Tribune àti gbogbo òwe tí ń bẹ ńlá ní ìpínlẹ̀ Rivers ìpínlẹ̀ Rivers ọwọ́ ìjọba àpapọ̀ nílẹ̀ tuurutu látàrí ẹjọ́ tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ lórí kéènì ẹ̀yin náà mọ̀ ẹ ti ń gbọ́ bọ̀ á hmm. sọ fún yín tá a bá dárin gbogbo ètò báyìí. ìròyìn kan nípa ẹ̀yin gbẹ́kẹ̀yìndé sọ Tinubu jáde ní fásitì Chicago sọ tán ilé ẹ̀kọ́ gangan Chicago University àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba The Punch gbogbo òwe ìròyìn tó wá jáde fún tòní lọ sọ. ok ẹ jẹ́ ká tún lọ sójú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tòní látàrí ti ọdún 2023 ipò ààrẹ APC sọ yìí pé ọ̀rọ̀ zoni àbíkínla kílẹ̀ ń sọ pé kágbé láti ibìkan lọ síbìkan kò sí ní tọ́jọ́ <laughs> inú gbangba ta ìwé ìròyìn àti Daily Sun ni wọ́n kọ eléyìí sí. Hmm. níta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní bákan náà a rí ìròyìn ń bẹ o àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì ní orílẹ̀-èdè wa House of Representatives ni àwọn honourable ń bẹ wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí tírílíọ̀nù gbé tírílíọ̀nù pọ̀n àwọn ìdẹ́gbẹ̀ngbẹ̀ àbàtẹ owó tí ń bẹ láwọn báńkì olókoòwò commercial banks Nàìjíríà tẹ́nikẹ́ni ọlọ́rìí sọ pé òun lòun ní tí ọ̀sẹ̀ ni tó claim ẹ̀. Ah! owó tó sùn àwọn owó tó kàn hmm. sùn tí ọ̀rẹ́ ni náà tí ọ̀rẹ́ ni béèrè fún unclaimed hmm. ah unclaimed hmm. owó mi náà wà ń bẹ̀ four thousand ah. five kan báyìí láti yóò ti tọ́dún mẹ́wàá tí ìdè báńkì òun mọ́ ah. yóò ti bímọ báyìí four thousand five fún un nísìnyí bí yóò bá ti yòrò má kàn ti mọ́. bá ti báńkì ń bá jí <laughs> kò kú ìmẹ̀láyè dòní èmi lèmi ọ̀ya bẹ̀ mọ́ nígbà ìṣe wọn ò tẹ́ mi lọ́rùn ìwà ya bẹ̀ mọ́ ara owó mi ara owó trillions yìí unclaimed tèmi náà wà nbẹ. ọ̀dà ẹ ká tún lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tó ṣe ìwádìí ìkọjá àyè àwọn ọlọ́pàá SARS ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wọ́n ti jábọ̀ ìwádìí wọn wọ́n sì ti jábọ̀ fún gómìnà báyìí wípé àbọ̀ wa rèé o lórí iṣẹ́ tí ẹ̀ràn wà ẹni tí í ṣe alága ikọ̀ òǹdàjọ́ bàdéjókò àdéníje ní ọjàbọ̀ wájú gómìnà àtàwọn ìgbìmọ̀ yòókù lánàá òde yìí. tọ ẹ jẹ́ a tún lọ sí ìta gbangba ìwé ìròyìn punch fún tòórọ̀ òní àwọn gómìnà àtẹgbẹ́ NLC àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ subsidy o wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ subsidy NNPC náà sì tún sọ tiẹ̀ NNPC wọ́n ní bí wọ́n ṣe ń béèrè fún three trillion naira owó subsidy yìí ìgẹ́ta síbi ìbí àsìgẹ́t ṣẹ́wárí níta gbangba punch kan náà ní ọ̀yẹ́ àwòrán àwọn ah, kànáńkòrí afurasí ọ̀daràn tàwọn tìbọn-tìbọn tọ́ta-tọ́ta àtàwọn káàdì ìdánimọ̀ id card kan tí wọ́n tẹ́ pẹpẹ síwájú wọn wọ́n wá aṣọ wọn lọ́wọ́ ní wọ́n jókòó ni wọ́n ń wó pakopako wọ́n ní iye wọn ntí punch pè wọ́n àbàtẹ̀ àádọ́jọ one fifty political thugs làwọn èèyàn ọ̀hún wọ́n ní lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkìtì àti ìbò abẹ́nú PDP lẹ́kẹ̀ẹ́ni ń bá dé ìròyìn ní wò sàn ojú ìwé àkọ́kọ́ punch ni ọkọ̀ sí. ẹ jẹ́ àṣẹnu dédé síbi ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà hmm. wọ́n tún ti di ìrúlẹ̀ ta ni ó gbé. Mm ta ẹni tó lẹ́rù ni. ẹni tó ni ó gbé wọ́n gbẹ̀rù lè rí ọmọ ọlọ́mọ. òun náà ni ó òun ni. olódì. olódì. ajá <laughs> balẹ̀. tẹ kàásì gbàdúrà kẹrẹ ń bàdàn. orí òkè tẹ̀síwájú lórúkọ rẹ̀ ń jẹ́ o. níbi tí ìpè wòlíì sunday sọládọ́yè lábẹ́sẹ̀ ìrọ́sẹ̀ the end time power of resurrection ministry. ti ń jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀. àṣegbẹ́rẹ́ májẹ̀mú ìtẹ̀síwájú. àti ìgbẹ́dìde ní ṣiṣẹ́ bí mọ̀nà wá. tọkùnrin tóbìnrin ló lè gorí òkè ìgbàdúrà. pàṣẹ tòru látọjú ajé monday sí sunday. láyé sísílẹ̀ láti gorí òkè ìtẹ̀síwájú gbàdúrà. ayé ilégbèé ń bẹ. bẹ́ẹ̀ làbọ̀ tẹ́ra tẹ̀mí ń bẹ ní sẹ́pẹ́. friday lọ́sọ̀ọ̀sẹ̀. látàgọ́ bẹ́sẹ̀ òwúrọ̀ sago mẹ́sàn kò yẹ kó mi sì ti friday ọ̀sẹ̀ yìí o. bàbá wòlíì sunday sọ ládòye bàbá ẹ̀ńtà ní bàbá orí òkè. láti bí kíbi wá ọ̀nà dé ojú ọjà amúlòkọ nílùú ìbàdàn. wọ́n mọ́tò tàbí gbé ọ̀kadà tó lọ sí gbàdùn ní àkàrà. bọ́lẹ̀ ní yànnà kíkẹ́mi láti bẹ̀ gbé ọ̀kadà tó lọ sí orí òkè tẹ̀síwájú. wàlàyé sí zero nine zero fifty two eighty seven forty nine twenty six tàbí zero eight zero thirty forty five twenty three zero nine. ó ti gbàdúrà títí síbẹ̀ kò tí ì sí ẹ̀rí àdúrà orí òkè tẹ̀síwájú ni ó ti wá máa gbàdúrà oh boy na okada you carry yes ooo wetin happen to your car The mechanic wey dey our junction don spoil am e no get am at all why you con give una car to roadside mechanic shebi i don tell you say na service king make una dey trust with una car service king yes na service king service king eh. Yeah, so service king na Baba for auto fixing We go make you enjoy your car like new without wahala Then be expert for engine work and repair The diagnosis them go first do to sabi wetin be the problem for your car whether na mechanical or spare part fixing be electrical work na any brand of car them they do with them different different ogbonge machines even sef service king they do body work like spray painting and baking service king they plot thirty-six beside bevi high school college crescent okeado ibadan ibadan telephone na 091 3500 0384 service king happy moto happy you. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto, with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, bowl, and we to mention but a few. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call zero eight zero three four two zero nine one zero six Country Kitchen so sweet. Òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. Ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. Òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo. Oníwàásù àgbà ajínrere àgbáyé tó bámúbámú fún agbára Ọlọ́run. WF Kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé. Tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀, àìsàn, èṣù àti gbogbo ọ̀tá. Ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára Ọlọ́run asábíàrá ló yín wá o olùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmú yìí ìbàdàn ní sọ́jí àràgbà yamuyamu yìí kan ní csc e grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó o. ká jẹ́ àsùnwọ̀n bàbá kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ̀ lórí àkàlà lẹ́yìn Anchor Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ yẹn máa rẹ o DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùr rere tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Housemark Hotel and Suites lórí Akálà lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já ọ tán aago méjìlá ọ̀sán sí aago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five bàbá jẹun tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o. ọlọ́run tó sọ ibi di rẹ̀ fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní Tuesday àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apostle dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́. Desire Praise and Prophetic Ministry fiftieth anniversary àjọ̀dún ọdún karùn-ún ìdásílẹ̀ wọlé yes o àjọ̀dún ọdún karùn-ún messiah praise and prophetic ministry the lord stronger mighty la kò rí thursday january twenty seven ọdún yìí ló máa wáyé ní cac òkè agbára sí ìbàdàn ìpè bàbá automatic wòlíì ẹ̀mọ́ ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò àgbà àti fàmì òróró yàn pastor sam ọlọ́wẹ̀rẹ́ auto sunday convener ìránṣẹ́ ọlọ́run prophet ọlọ́gbọ́n yọ joseph ń bọ̀ bẹ́ẹ̀ làwọn kàǹkà kàǹkà olórin ẹ̀mí bíi big bọ́lájí chigose wisdom pastor silas ọmọlóye tolúwani sings papa flourish tó worship mayowa dynamite nani péjú adéyẹmọ bukola jọládé ọlánìkẹ́ ọ̀nàrà premier symphony orchestra and choral group and MPPM voices the host choir seven pm la bẹ̀rẹ̀ mọ́jú kẹlẹ́lẹ́ it's gonna be a celebration galore come the lord will bless you more in the name of jesus christ amen. Do you know that a major part of living a healthy lifestyle is eating healthy, organically grown food products? But as soon as people hear this, they start thinking about having to go to the farms. But guess what? You do not have to go through all that stress as Rejoice Place Supermarket has made it much more easier for people in Ibadan and its environ to have access to organically grown, rich, and nutritious food products fresh from our farms and partner farms at affordable prices. We are your plug for different foodstuff ranging from plantain, yam, gari, red oil, epo elubo, iru, tomato tomatoes, scotch bonnet, atarodo, cayenne pepper, tatashi, and so much more. You get to experience the village market theme every Saturday as Rejoice Place Village Market will be in full effect. Bring your kids to experience a village market setting with love from the fam. We are located at number 42 Liberty Road by Bolaige Bus Stop, adjacent DB Philly Station, Ibadan. Call 0818 715 4256 or 0909 888 0153. Rejoice Place Supermarket market. Healthy food, healthy lifestyle. CMS tó ṣú yìí tó ti kọ́. ó gbàyè ẹ̀kọ́. ọ̀pẹ̀sẹ̀ CMS. CMS torí ọlọ́ ọjọ́dé ọjọ́ ń fò ní. operation cms. òfurufú sisi awọ rẹ̀ hẹ́ ní. operation cms. àwọn áńgẹ́lì àtúntà ayé ẹni kan wọ́n tún ti dé lákọ̀tún bàbí ládùn yìí o ní first beloved evangelical ministry number one cms Pastor stop ìyànà church ìwòròdùnbàdàn àkọ́kọ́ ọdún àlọ́dún twenty twenty two yóò wáyé o láti ọjọ́ wednesday twenty six january títí wọ friday twenty eight january twenty twenty two láago mẹ́wàá alẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lábẹ́ ìfòròròyìn bàbá àti màmá wa prophet johnson àti pastor mrs victoria adiago jp prophet isikel ọ̀làdẹ̀jọ bàbá wa ti ń bọ̀ látẹ̀kọ́ èkó reverend doctor iyo falade evangelist mrs àpèkíọ́lá ń bọ̀ wá kọrin ọkọ̀ ọ̀fẹ́ wà káàkiri àwọn orígun kọ̀ọ̀kan nílùú ìbàdàn ogun àrùn yóò yọ pàṣẹ ti àwọn ìtàn tí ọba kádàrá rẹ mu ogun ọ̀sẹ̀ ìdí ọjà pàtìpàtì lábẹ́ ìfúróyàn bàbá àti màmá wa prophet johnson àti pastor mrs victoria adiago jp ní rest beloved evangelical ministry number one cms bus stop ìyànà church ìwòròdú ìbàdàn telephone zero zero three four seven two five five eight five ìpàdé ńlá alágbára yìí. torí yín ni ó ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwágbá fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pc fcu.edu.ng precious cornerstone university jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Oo Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite. Yàrá tó tutù mímímí. Swimming tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọgbọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìdàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé dáfídì sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú olúwa dáfídì sì wọ efodu ọgbọ̀ àsìkò tó ti tó láti tẹ́ pẹpẹ yìí kájọ gbóhùn ọpẹ́ sókè káyé lóhùn àrò olóńgòrò juda mega praise twenty twenty two. àwọn àdàbọ̀ ọ̀run tó sọ̀kalẹ̀ sí malete baptist church nígbà tójú orin yẹn bá ń rọ̀ látẹnu yẹn ká yé fẹ́lẹ́ láre tẹ́ríba torí ṣe ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò mike abdul bísí aláwìyé bukola kíadé sẹ́wẹ̀lẹ̀ jésù babatunmi testimony jaga ajibara Democrat Elijah Akitunde Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ Bídèmí Ọláọba Yétúndí Ààrẹ Esther Ìgbẹ́kẹ̀lé Yọ̀mí Ọlábísí Adégbójú twins Kẹ́mi ológun ara Gòkè Bájọ́wà Káyọ̀dé Oyèwọlé ìṣòro ayé mi àtọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí pẹ̀lú àwọn adẹ́rìn pòṣónú bíi wòlíì àgbà MC Remote Nepa Boys Peter Peteru MC Acapella Reverend Kẹ́hìndé Àlàbí lolùgbàlejò Judah Mega Praise twenty twenty two àgbéjọpọ̀ orin yìí tàfimọ̀ sọrí ọjọ́ bí ọmọwé Yínká Ayéfẹ́lẹ́ lọ́dọọdún Monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n Jan january thirty first ntọ́dún yìí ó wáyé látago mẹ́jọ àṣálẹ́ dilẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ ní malete baptist church ìdíodò challenge ìbàdàn bàbá ṣe jọ yìn láàmú gborí ọ̀tún má gbàgbé ọ̀fẹ́ ni kò sówó wọlé kàrí dájú pé wá pẹ̀lú nǹkan àbòmọ̀ judah mega praise twenty twenty two wo èso olè kọ́lé ti jésù. bàbá mo máa ṣọpẹ́ o mo tún wá ìyàn o ká. disaster, devastation, Pain. colossal loss of precious lives and property when fire rages. <laughs> Turn off all electrical appliances before leaving your home and office. Avoid bush burning. Do not hesitate to, as a matter of urgency, report all fire incidents around you. This is a message from Fresh 105.9 FM. University, Ibadan, invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Leeds City University. Knowledge for self-reliance. ajá balẹ̀. lè mú subsidy. Eh, tírílíọ̀nù kan àbí bílíọ̀nù. bíkẹ́ abatẹ. Ah, abatẹ ni o abatẹbatẹ. abatẹ eh, ni. lele. lélẹ̀. Mhm. ẹ̀yin ẹ̀yin èèyàn jẹ́ àka ìròyìn subsidy. àwọn gómìnà orílẹ̀-èdè nàìjíríà àti ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ní àwọn dáwọ́jọlé NNPC lórí ni láti máa béèrè àlàyé eléyìí tó yè kooro lórí ọ̀nà tí wọ́n fẹ́ gbà lo àbàtẹ̀bàtẹ̀ three trillion naira láfi sanwó subsidy ní twenty twenty two yìí. Hey, ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn gómìnà nílẹ̀ yìí Nigeria Governance Forum àti ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Nigeria Labour Congress àná òde yìí ọjọ́rú Wednesday ní wọ́n pa ojú pọ̀ koro ojú sí àjọ iléeṣẹ́ epo nílẹ̀ yìí Nigerian National Petroleum Corporation NNPC tí wọ́n sì ṣàpèjúwe iléeṣẹ́ NNPC bíi iléeṣẹ́ àpà eléyìí tí wọ́n ń lo owó nílòkulò pàápàá bówó ọ̀hún ti ṣe kan owó tí wọ́n pé àwọn ń ná lórí owó ìrànwọ́ orí epo subsidy fún àwọn ọmọ Nàìjíríà agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà àti NLC nínú àtẹ̀jáde kan tí wọ́n jùmọ̀ fi síta láti pàṣẹ ẹni tí wọ́n fi ṣe olórí lẹ́ka ètò àti ìkànsí aráàlú Abdulrasaq Bello Bakindo òun náà ni wọ́n ṣàlàyé nínú àtẹ̀jáde ọ̀hún pé ó dàbí pé ọwọ́ NNPC ọ̀mọ́ láti wá gbéná wojú wọn kìí ṣe ṣe àwọn gómìnà Nàìjíríà nìkan kìí sì ṣiṣẹ́ NLC nìkan àtàwọn àtàwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ọjọ́ pawọ́pọ̀ jàfẹ́tọ̀ọ̀lù lọ́dọ̀ NNPC ni nbí pàdé kan eléyìí tí wọ́n pera wọn sí nílùú Àbújá láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àtàwọn gómìnà Nàìjíríà òun náà ni ọ̀rọ̀ ti ń bọ́ lákọ̀ọ́ lákọ̀ọ́ gẹ́gẹ́ bí n táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láti pàṣẹ àwọn aṣíwájú wọn àti àwọn agbẹnusọ fàjà àgbáríjọpọ̀ ẹgbẹ́ gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹnu kò lé lórí wọ́n ní àwọn ń fẹ́ kí ìjọba àpapọ̀ kí wọ́n sọ gan ní pàtó èló gan ni wọ́n ti pàṣẹ NNPC fi gbọ́ bùkátà sọ́bsidì owó epo tí wọ́n ń san lé owó fún ọmọ nàìjíríà àti pé ní tírílíọ̀nù mẹ́ta náírà three trillion naira tí àwọn eléyìí ń yà sọ́tọ̀ bí ètò òṣùnà àti gbọ́ bùkátà fuel subsidy fún twenty twenty two àwọn gómìnà nàìjíríà àtẹgbẹ́ òṣìṣẹ́ ní kí nnpc yọ̀bọ̀nbọ̀ síta ṣàlàyé three trillion naira fún bọ́jẹ̀tì subsidy ní twenty twenty two budget báwo ló ṣe jẹ́ àná ọjọ́rùú wednesday ho ẹ́ bákan náà lórí ọ̀rọ̀ yìí nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ìyẹn House of Representatives nígbà táwọn eléyìí náà bẹ̀rẹ̀ sí ní béèrè fún ntọ́fà tí ibùdó ìfọpo wa mẹ́rẹ̀ẹ̀rin refineries mẹ́rẹ̀ẹ̀rin tí ò fi ṣiṣẹ́ àti èló gan-an níye epo tí ọmọ Nàìjíríà ń rà lójoojúmọ́ ayé èló lè epo tá à ń lò lójoojúmọ́ ayé ní orílẹ̀-èdè Nàìjíríà èyí àtàwọn ìbéèrè míì ó náà nílé ìgbìmọ̀ asòfin ń béèrè o. Náà, lọ́wọ́ àjọ NNPC àtàwọn tọ́rọ̀ epo wa kàn ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́yìn bá sì rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ ò bá tí ì gbàgbé bẹ́ẹ̀ bá rántí ńbọ́jọ́ ìṣẹ́gun ìjẹta tíṣídẹ̀ẹ́ òun náà ni ìjọba àpapọ̀ Nàìjíríà kéde pé ní táwọn ti pa àwọn ọyọ àwọn ọyọ mọ́ o àwọn ò fi ha àwọn ò tí ì bọ̀bẹ̀ padà ni ìyẹn owó ìrànwọ́ orí epo fuel subsidy tí wọ́n pé àwọn ọyọ ìjọba ti kéde pé ní táwọn pa àwọn fẹ́ yọ àwọn ti fi hábẹ̀ padà o kó lè wúlò níbẹ̀ o wọ́n ní kódà wọ́n ti lo ìlànà àbá òfin kan láti fi gbé jókòó pé oṣù méjìdínlógún sásìkò tá a wà yìí kò ní í sí yíyọ ìyẹn o subsidy owó ìrànwọ́ orí epo lórílẹ̀‐èdè Nàìjíríà ìròyìn yẹn akànkàn ní kàkànkàn tẹ̀sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ kẹ̀dẹ̀kẹ̀ sẹ̀yìn lọ́wọ́ náà ni mm. kẹ́ ẹ kọ́kọ́ tiẹ̀ fi léyìn pata lẹ́nu. wọ́n máa fi panu bẹ́ẹ̀ ni all right thank you. ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tí ò ní lórí EndSARS ìkọjáyé àwọn ọlọ́pàá SARS e. àbọ̀ àwọn ìgbìmọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé kalẹ̀ wọ́n ti gbé wá sí iwájú gómìnà báyìí lánàá òde yìí o gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àná òde yìí ti ṣe ọjọ́ àlárúbà náà ni ó sọ pé òun ti tẹ́wọ́ gba àbọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti tanná wádìí ìkọjáyé àwọn ọlọ́pàá tí a mọ̀ sí sars níjó ní tó di yanpanyanrin ní ìgboro ayé àná òde yìí ní ọ́fíìsì gómìnà òun náà ni wọ́n ń tẹ́wọ́ gba àbọ̀ ìwádìí ọ̀hún lọ́wọ́ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé iṣẹ́ fún gómìnà Mákindé nínú oṣù kẹwàá oṣù kọkànlá ọdún tí ọdún twenty ọjọ́ kẹwàá oṣù kọkànlá òun náà ni ó gbé àwọn ìgbìmọ̀ yìí kalẹ̀ láti tanná wádìí bí wọ́n ṣe fi ìyà jẹ àwọn èèyàn kan ní ìlànà kọ̀tọ́ tí wọ́n sì tẹ ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀ pẹ̀lú àṣẹ tọ́wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wípé kí gbogbo ìjọba àpínlẹ̀ kí wọ́n gbé àwọn ìgbìmọ̀ olùwádìí kalẹ̀ láti tanná wádìí gbogbo àwọn yanpanyanrin tí àwọn ọlọ́pàá sars tí wọ́n dálẹ̀ tó sì fa tí àwọn ọ̀dọ́ fi bínú bòde ní October 2020 ìwé ìjábọ̀ ọ̀hún òun náà ni ẹni tí í ṣe alága fún ti kọ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbé wá òǹtọ̀ náà ni onídàájọ́ Bádéjókòó Adéníjì tí ó ti fi ìgbà kan jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí wọ́n ní àwọn dá bí àbá síwájú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kí wọ́n san gbàmọ́bínú fún àwọn tí wọ́n gbé ìwé ẹ̀hónú wá tí wọ́n sì jẹ́ bíi mọ́kànléní ọgọ́fà one hundred and twenty-one petitions Ti ó wà sí iwájú wọn léyìí tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n kọ ìwé wá yálà tàbí mọ̀lẹ́bí wọn ni wọ́n ní ó ti fa ikú àwọn èèyàn kan tàbí léyìí tí ó ti ṣe ẹlòmíì ní ọṣẹ́ sí ara tàbí tó àwọn kan di aláàbọ̀ ara lára àwọn yòókù tí ń bẹ nínú àbọ̀ ìwádìí wọn ni pé wọ́n ti dá bí àbá wípé àwọn èèyàn kan tí wọ́n pàdánù bíi dúkìá olówó iyebíye pé kí wọ́n lọ rèé wá nǹkan tí wọ́n bá san fún wọn gẹ́gẹ́ bí gbàmọ́bìnú wọn ni yàtọ̀ sí èèyàn àwọn ẹlòmíín bẹ tí wọ́n sì ń jìrà kó lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà ilé ìwòsàn tó wà lórí bí ó bí ó yè gẹ́gẹ́ bí àbọ̀ ìwádìí tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní gbogbo àwọn tí wọ́n fi ìyà tí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn tí wọ́n gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọ̀dọ̀ àwọn agbófinró wọ̀nyí iná ni wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀tọ́ tó tọ́ sí oníkálukú wọn bẹ̀ ṣèrántí pé láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n January twenty six twenty twenty one sí July thirteen twenty twenty one ní ìgbìmọ̀ yìí tí wọ́n jókòó pẹ̀lú onídàájọ́ Bádéjókòó Adéníjì tó jẹ́ alága wọn tí wọ́n sọ pé àwọn ìwé ẹ̀hónú táwọn gbà ọ̀n lọ bíi àádọ́jọ ó lé ẹyọ kan one hundred and fifty one ṣùgbọ́n lè tọ́jẹ́ pé ọgọ́fà ó lé kan one twenty one ní èyí tí àwọn ti parí iṣẹ́ lé lórí pé wọ́n lẹ́tọ̀ọ́ láti ní gbàmọ́bínú kan lọ́dọ̀ ìjọba tó jẹ́ pé ọgbọ̀n tọ́sẹ́kù nínú àwọn ìwé ẹ̀hónú yìí wọ́n wọ́gi lé lórí àwọn ìdíwò wípé bóyá àwọn tọ́rọ̀ jọ papọ̀ wọ́n ti lọ rèé yanjú rẹ̀ ní tùbínùbí tàbí tí wọ́n ti kọ ìwé ẹ̀hónú lọ sí ilé ẹjọ́ tí wọ́n ti ń ṣe fanfa lọ́wọ́lọ́wọ́ láwọn ilé ẹjọ́ ìdínú tí wọ́n fi wọ́gi lé àwọn nǹkan báwọn lẹ́yìn rẹ̀ wọ́n ní wọ́n tún dàbí àbáni wípé arákùnrin kan lẹ́yìn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn state hospital ring road ní ìlú ìbàdàn tí arákùnrin sẹ̀sán ọ̀pádọ̀tàn èyí tí àwọn ọlọ́pàá ti gbébọn fún ní bàràdì pé bí ìjọba ó ṣe tọ́jú rẹ̀ àti bí wọ́n ṣe tẹ́wọ́ gba òkú àwọn èèyàn tó jẹ́ ọlọ́pàá tí wọ́n dáná sun tàbí tí wọ́n gbẹ̀mí wọn lákòókò ìfẹ̀hónúhàn wọ̀nyí wọ́n ní síwájú màmá adẹ́nìjì ló tún sọ pé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí àwọn ṣiṣẹ́ débi àti rí àwọn ọkọ̀ tàbí alùpùpù gbà kúrò lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti kọ́kọ́ kágídí borí pé àwọn ò ní fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ gómìnà Ṣèyí Mákindé ó lóun kí wọn fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe o wípé gbogbo ìwádìí àti ààbọ̀ tí wọ́n gbé wá tó fi kan àwọn àbá tí wọ́n dá sí iwájú ìjọba kí wọ́n fọkànbalẹ̀ pé ìjọba òṣìṣẹ́ tó tọ́lé lórí ní ìpínlẹ̀ ọ̀yọ́. tọ́ agbo òṣèlú ọ̀nládé dúró báyìí ojú ìwé keje Vanguard láti fẹ́ mú ròyìn twenty twenty three nkànlẹ̀kùn gbọ̀ngbọ̀n àtúndìbò ọ̀dà bẹ́ẹ̀ ń pé ẹgbẹ́ PDP òmòdó tí wọ́n fẹ́ dọ̀rùn lásìmọ́ báyìí o lórí bí wọ́n ó ṣe fa ọmọ oyè kalẹ̀ nú ẹgbẹ́ wọn torí pé Wike Udom àti ayim wọ́n sọ pé apá gúúsù nàìjíríà ni kẹgbẹ́ PDP ti fa ọmọ òye lẹ̀ south okay. ni Ṣówùmí bá ní Àtìkù ni ó ṣe jọ kí ló dé ìròyìn rèé o lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní ọ̀rọ̀ ọ̀mọ̀dà bẹ́ẹ̀ ń pé yóò rí bó ṣe rí ní twenty nineteen fẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP pẹ̀lú bí PDP ṣe fẹnu kò láàrin ara wọn gbà náà pé kí wọ́n fa olùdíje fúnpò ààrẹ kalẹ̀ láti apá òkè ọya north wọ́n ní wọn ò tiẹ̀ bára wọn jiyàn tó nǹkan ní 2019 tá a dìbò ààrẹ lọ nílẹ̀ yìí kí wọ́n tó ju tíkẹ́ẹ̀tì ẹni tí ó du ipò ààrẹ nú ẹgbẹ́ PDP kí wọ́n tó ju lé olùdíje fún ipò ààrẹ ní ọ̀wọ́ nígbà náà tí èyí tí ó sì fà á tí Alhaji Atiku Abubakar igbákejì ààrẹ ńlẹ̀ Nàìjíríà ń gbà kan tí ó fi di olùdíje tó gbé àpótí ìbò ló kọ PDP ní 2023 ní 2019 àmọ́ ní 2023 yìí <laughs> wọ́n ní ó dàbẹ̀ pé bọ́mọ ṣe sórí lẹ́yìn ìyá ẹ̀ ní 2019 ọmọ ò fẹ́ sórí bẹ́ẹ̀ lẹ́yìn ìyá ẹ̀ ní 2023 yìí nínú ẹgbẹ́ PDP nítorí pé àwọn àgbààgbà tọrọ PDP gbèrú nínú PDP lásìkò yìí ń sọ pé kọjọ́ lákè kọjọ́ lóko inú ẹgbẹ́ PDP táwọn jọ wà yìí láti apá gúúsù Nàìjíríà làwọn ó ti fa ọmọ kalẹ̀ èyí ń mm. South wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn àgbààgbà ẹgbẹ́ kan ti ń lẹ́nu ń bẹ̀ dáadáa àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ́bì lọ́kòkó wípé ẹ fi Àtíkù tí a ti dámọ̀ bí olùdíje eléyìí tí awẹ̀ kájú lónú ẹgbẹ́ PDP ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kí ó gbé àpótí ìbò àmọ́ ń ṣe làwọn àgbà kan náà nínú ẹgbẹ́ PDP tọrọ PDP tọkàntọkala sọ pé rárá o kò sáàyè eléyìí o lásìkò tá a wà yìí àwọn tọrọ kàn ó ní gómìnà ìpínlẹ̀ Rivers Iyesom Wike àti akẹgbẹ́ ẹ̀ láti Akwa Ibom Udom Emmanuel àtẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin former senate president Ayim Pius Ayim tí tó ń ṣe alága PDP lásìkò yìí wọ́n ní ohun àtàwọn méjì tá a dá kọ ni wọ́n sọ pé ẹ jẹ́ kóńdì ìdò erémọdé ni tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ PDP gúúsù south ni àwọn ti fẹ́ kí wọ́n fún yàn o ẹ rántí ẹ gbàgbé ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí pé ìpàdé ẹlẹ́ẹ̀kọkàndínníàádọ́rùn-ún eighty ninth meeting ti ìgbìmọ̀ aláṣẹ National Executive Committee NEC PDP lọ́dún 2022 lọ́dún 2020 inú oṣù kejì 2020 ni wọ́n ṣe ìpàdé òun ìgbìmọ̀ ẹlẹ́mẹ́rìnlá tí wọ́n ní ó ṣàtúngbéyẹ̀wò ètò òdìbò táwọn dì lọ ní 2019 ìbò ààrẹ àti bólùdíje wọn ṣe ṣe sí ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́rìnlá kó sì mú àbá lọ́lọ́kan ọ̀jọ̀kan fún ẹgbẹ́ lápapọ̀ ọ̀nà tí wọ́n gbà láti má jẹ́ kí awuyewuye ọ wáyé nú ètò ìdìbò ọjọ́ iwájú mẹ́tò ìdìbò ọjọ́ iwájú ọ náà sì ní tọdún tí ń bọ̀ yìí twenty twenty three ìgbìmọ̀ Bala Muhammed tó jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n dẹ́pẹ̀ lóríṣiríṣi àwọn àbá tí wọ́n gbé síwájú ẹgbẹ́ àmọ́ èyí tá à ń sọ lọ́wọ́ yìí wọ́n ní kò bá bẹ́ẹ̀ mú mọ́ o torí pé gómìnà Wike òun ló ti ń lọ bá tó ń nàró tó ń lọ́bì lọ́kòkó lọ́dọ̀ àwọn gómìnà PDP kan lápá òkè ọya Nàìjíríà tó sì lọ́ọ̀rì bá àwọn àgbààgbà ẹgbẹ́ míì náà láti máa sọ fún wọn wípé olùdíje fún ipò ààrẹ láti apá gúúsù Nàìjíríà òun náà ní kí wọ́n ṣàtìlẹ́yìn fún o ó ní kí wọ́n ṣàtìlẹ́yìn fún o ó ní kí wọ́n ṣàtìlẹ́yìn fún o ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀ gidi gan mọ̀ọ́yà kadíẹ̀ mọ̀ọ́sẹ̀nú dédé síbi bábọ́ládé bá kà tán èmi ọ̀wà múròyìn míì ń mú tẹ̀lé. ìwọ lọ kà ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ondo èmi ò gbọ́ nǹkan kan bẹ̀rù látọ̀dọ̀ rẹ̀ ẹ ní ìsìn ojú ìwé kejì ti Nigerian Tribune ibẹ̀ lèmi ń lọ báyìí o wọ́n ní ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pátápátá wọ́n ti kọminú o lórí ìwà ìbìkítà tí gómìnà Akérédolú ti ń wù lórí àga ìṣàkóso pẹ̀lú bí ṣe ń bàánú owó ìjọba láti ra àwọn ọkọ̀ ayẹta fóun àtìyàwó rẹ̀ ẹgbẹ́ People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ondo lánàá wọ́n fa ìbínú yọ látàrí àwọn ọkọ̀ abèdí gẹ̀gẹ̀rẹ̀ méjì èyí tí gómìnà Akérédolú tó tún ṣẹ̀ṣẹ̀ kó owó ìlú rà báyìí o wọ́n ní wọ́n pe ọkọ̀ ayẹta Lexus six seven zero LXC Jeep wọ́n ní tó yẹ pé ó lẹ́kùn mẹ́fà ní one point five billion naira ni wọ́n fi rà á Rotimi Akérédolú ni gómìnà ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ọ̀rà fún ìdẹ̀rùn ara rẹ̀ ni. Hmm. lákòókò tó wà lórí àkóso ìjọba tó sì mọ̀ wípé ìjọba ò rówó oṣù àwọn òṣìṣẹ́ ọba san gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ nínú ìwé ìròyìn kan èyí tí tí wọ́n ṣe kọ nù àtẹ̀jáde tó wà nù ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní àgbọ̀ wípé ẹni tí ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Ondo Kenneth Perete iná ni ó ṣe àpèjúwe ìwà tí gómìnà wúyè gẹ́gẹ́ bí àṣìlò ipò torí pé àkókò tí aráàlú tí wọ́n nílò kí wọ́n wà nínú ìdẹ̀rùn ni nígbà tí wọ́n bu ẹnu àtẹ́lù wọn ló ti ń de gbamagbamọ fún gómìnà Akérédolú wípé ó ti fẹ́ di ọdọọdún báyìí tí ọmọ kó owó òlu tí ọlọmọ fira àwọn ọkọ̀ léyìí tí yọ ń lò fún ìgbáládùn ara rẹ̀ àti ti ìyàwó rẹ̀ tó sì mọ̀ wípé bí ìlú ṣe rí yìí ọwọ́ ọmọ ìyọ̀mí gàrí ní gbogbo ará ìpínlẹ̀ Ondo tí wọ́n wà wọ́n ní kò rí bẹ́ẹ̀ ní gómìnà ò rí owó láti fi ra ìrẹsì àpò ẹyọ kan gan péréte fún gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lákòókò ọdún kérésìmesì etí ó kọjá lọ́hùn arákùnrin pèrètè Kennedy náà ló ń sọ̀rọ̀ síwájú sí i tó ní ọ wà lákọsílẹ̀ báyìí pé ìgbàkúgbà tí gómìnà Rotimi Akeredolu bá fẹ́ ra mọ́tò wọn ní méjì oníyọ́ra o ìkan fúnra rẹ̀ ìkan fún obìnrin rẹ̀ tí í ṣe ìyàwó wọn èyí ò first lady wọ́n lọ wá já sí wípé láàrin ọdún méjì báyìí síra wọn yóò ra ọkọ̀ méjì méjì méjì bí wọ́n bá sì sírò rẹ̀ jọ wọ́n ní ó ti ń di bí ọkọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún tí ìmọ̀ rọ̀ọ̀rì tẹ̀lé onìkan tí bá ń jáde tó sì jẹ́ pé ti gómìnà àti ti ìyàwó rẹ̀ òun náà wà ní wọ́n ń ṣàlàyé pé ṣé gómìnà ṣé wọn ò ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní àwọn iléèwé tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo òun náà ni wọ́n ti kú nínú ètò ẹ̀kọ́ wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ní agbára wọn ò gbé láti san owó àwọn ọmọ wọ̀nyí láwọn ilé ẹ̀kọ́ gíga tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo tó sì jẹ́ wípé ìjọba Akérédolú ló gbé owó kànjàn kàtàrí àwọn òbí láti máa san wọ́n ní ṣé kò yé gómìnà ni wípé àwọn òṣìṣẹ́ Rufus Giwa Polytechnic pé wọ́n jẹ́ ní owó oṣù mọ́kànlá títí di àkókò tá a wà yìí wọ́n ṣe kò yé gómìnà Akérédolú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ń kángun táwọn náà fi ń ṣe pé káwọn náà sátì ẹ̀wà bí ẹni orílẹ̀ ayé wa ẹni tó kọ́lé ni ẹni ọ̀rọ̀ ọkọ̀ ni gbèsè lórí gbèsè ni wọ́n fi ń ṣe bí èèyàn ní ìpínlẹ̀ Ondo wọn ni ẹ bá ní pé gómìnà Rotimi Akeredolu wípé ẹ̀kan látàn ni wọlé sí ni lára tàn ni pé àtúnwá orúkọ rẹ o àti pé ọba tó bá jẹ tá a bá rẹ́gbà àhè ó kọ rẹ̀ kò ní parẹ́ ọba tó jẹ tá a sì sẹ́gbàánù ó kọ rẹ̀ ọmọ wà nínú òwe ìtàn ojú ìwé kejì ti Nigerian Tribune ni wọ́n kọ sí àbájáde ìgbéléwọ̀n nàìjíríà lórí ìwà bàjẹ́ corruption index eléyìí tí a kà nínú ìwé ìròyìn lánàá iléeṣẹ́ ààrẹ ti ní àṣẹ ìdàkejì ọ̀rọ̀ òun náà ni ntí àwọn lájọ̀lájọ̀ ń gbé jáde ìròyìn ọ̀rẹ́ mọ́ńbé ni ọkọ̀ mọ́ńbé ni ń kà iléeṣẹ́ ààrẹ presidency wọ́n ti sọ̀rọ̀ láti pàṣẹ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Buhari lórí ètò ìròyìn àti ìkànsára àlò Fẹ́mi Adésínà Fẹ́mi Adésínà sọ̀rọ̀ lórúkọ iléeṣẹ́ ààrẹ o ó ní ohun tí àjọ àgbáyé kan tí wọ́n pè ní Transparency International tí wọ́n fi síta lórí ìgbéléwọ̀n ìwà àbàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ó ní àgbá àgbá wọlé eléyìí ò mú yes unacceptable English Adésínà ó sọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí tẹlifíṣàn kan eléyìí tí wọ́n pè é fún tí wọ́n sì ń bi léèrè pé tọ́ ẹ ti gbọ́ ẹ ti máa gbọ́ wípé àjọ Transparency International àtàjọ míì wọ́n ti bójú wo ìwà àbàjẹ́ nílẹ̀ adúláwọ̀ wọ́n sì sọ pé káàkiri àgbáyé gan Nàìjíríà ìwà àbàjẹ́ ó sì gbé wọn dókè téńté tábìlì tó fi jẹ́ pé wọn ò paṣọ èsídà náà lórí ìwà àbàjẹ́ ń pele kèé ni nígbà tí Fẹ́mi Adésínà ọmọ sọ̀rọ̀ lórúkọ iléeṣẹ́ ààrẹ ó ní ẹ wo ẹ má jẹ́ atanra wa àfẹnití ọba ṣèké ìgbà ìgbógun ti wà bàjẹ́ lábẹ́ ààrẹ Muhammadu Buhari àti ìjọba rẹ̀ ó ní a a nílò àti máa gba béèrè fún oríyìn kankan àbí ìdásí àjọ àgbáyé kankan ìjọba tí Buhari ń tukọ̀ rẹ̀ lọ lásìkò yìí ń gbógun tiwa àbàjẹ́ lọ a sì nílò àti wẹ̀yìn wò bẹ́nikẹ́ni ń ṣèké wa àbí kò ṣèké wa lórí ìlànà à ń gbà gbógun tiwa àbàjẹ́ ní iléeṣẹ́ ààrẹ gẹ́gẹ́ bí n tí wọ́n mọ̀ gbé jáde lórí àtẹ tábìlì wọ́n mọ̀ sọ wípé nàìjíríà wà ní ipò kẹrìnléníàádọ́jọ one fifty four òun náà ni ipò tá a mú nínú ọgọ́sàn-án àwọn orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé one eighty countries èyí ò ní àsìkò tí wọ́n ń ṣàkójọpọ̀ ọ̀nà tí ìwà àbàjẹ́ gbà tó fi dọba lágọ̀ọ́ ara àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan síra wọn ha wọ́n ní kó sì tó dípa àtúngba àtúngba ipò mẹ́ìnlẹ́ ní àádọ́jọ tá à ń sọ yìí ipò kọkàndín ní àádóje ní àádọ́jọ one forty ninth position láwà àbàtẹ̀ twenty twenty nígbà tá a twenty twenty one tán àti bọ́ one fifty fourth position lórí ìwà àbàjẹ́ àmọ́ gba Adésínà ọmọ dáhùn oníṣẹ́ rí ìwádìí àti àgbéjáde eléyìí tí wọ́n kéde rẹ̀ ń ẹ mọ́ rí rò ń ti yín ẹ mọ́ rí rò ẹ̀kọ́ tí ọgbọ́n sí bẹ́ẹ̀ pé ẹ̀gbọ́n tí ó ń sọ àwọn nǹkan àwọn àtọ̀húnrìn wá foreign statistics òun làwọn eléyìí hùn eléyìí ò sì ní ìfìdímúlẹ̀ kankan lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà àwa ò mọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mọ̀ gbógun ti wà bàjẹ́ lọ lábẹ́ ìjọba muhammadu buhari a sì ní wẹ̀yìn wò lóòótọ́ bàbá ń sọ̀rọ̀ nípa ìwà àbàjẹ́ ṣé ẹ ti bi wọ́n wípé ìwà àbàjẹ́ aṣọ àǹkó ni káàkiri gbogbo orílẹ̀-èdè tí ń bẹ lórílẹ̀ alàyè ìpèníjà àgbáyé ni global challenge English òun náà ni eléyìí ó ní kò peculiar sí Nàìjíríà ẹ máa rí bíi peculiar mess sí orílẹ̀-èdè Nàìjíríà nìkan English ṣe pọ̀ nínú tí mò ń kà ẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ máa lọ fi etí kó ètò kó èbó lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard fún tòórọ yìí. alright ẹ jẹ́ kí a tún gbọ́ eléyìí láti ọ̀dọ̀ Arẹwà ni o wọ́n ní ẹgbẹ́ Arẹwà Consultative Forum wọ́n ti sọ wọ́n sì tẹ́ ọ́ pẹ̀lú ìkìlọ̀ ni pé kẹ́nikẹ́ni nínú ọmọ ẹgbẹ́ àwọn kọ́mọ́ ṣe fọwọ́ sí olùdíje kankan wípé eléyìí làwọn faramọ́. Mm-hmm ẹgbẹ́ Arewa Consultative Forum ló ti kìlọ̀ fún gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ wípé wọ́n mọ̀ dánwò láti máa pọ̀n lẹ́yìn olùdíje kankan láti kópa nínú ìbò ààrẹ ti ọdún 2023 ẹgbẹ́ ACF Arewa ni ló sọ ọ́ wípé bí kùkù kẹ̀kẹ́ ṣe ń lọ lóde fún ti ìbò ọdún 2023 ó ní èyíkéyìí ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n bá wá bá wípé ẹgbẹ́ ò ta ni ẹ fi ọ́ sí wọ́n sọ fún ẹ pé rárá o àwọn iṣẹ́ ẹgbẹ́ òṣèlú àwa kórajọ amọ̀ntà wà fún fún ìdàgbàsókè àríwá orílẹ̀-èdè nàìjíríà ńlá wọn wà fún ọ nígbà tí ó mọ sọ̀rọ̀ nínú lẹ́yìn ìpàdé wọn ẹni tí í ṣe alága wọn olóyè Audu Ogbe ni ló mú wá bí ìmọ̀ràn fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pé ẹ mọ̀jẹ̀ wọn ti ní tí kò tí wọ́n ní tẹnu yín ni wọ́n fẹ́ gbọ́ wọ́n fẹ́ mẹ́ni tẹ́ ẹ pọ̀n lẹ́yìn rẹ̀ ẹ sọ fún yín pé ẹ̀yin ọ̀pọ̀n lẹ́yìn ẹnìkankan o àti pé ìfikùnlukùn sì ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn tó wà ní gúúsù orílẹ̀-èdè nàìjíríà tó wípé apá abẹ ìlọ́mọ oyè ó ti bóde à ń bá afẹ́nifẹ́re sọ̀rọ̀ àwọn ànẹ́sẹ̀ ń dìbò à ń bá wọn sọ̀rọ̀ torí náà gbogbo àwọn nǹkan báyìí ẹ má jẹ́ kí ẹ má kánjú ju tulu ọ̀rán torí pé ìgbà rẹ̀ kò tó sì lọ́bẹ̀ o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀fẹ́ máa kó sí i lẹ́nu tàbí kẹ́ ẹ wí kan èyí tẹ́ ẹ bá sì wé ni wọ́n hàn pọ́n kan wọ́n wà á mọ́ báyìí fẹ̀ lójú lórí ìròyìn káàkiri ayé àdúrógbè ló sọ̀rọ̀ wípé gbogbo ìpàdé táwọn ṣe pẹ̀lú afẹ́nifẹ́re ọ̀hánẹ́sẹ̀ south south people's congress ó ní sì ń lọ lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n bá wá parí ìpàdé tán ẹnu oníkan lẹ́ẹ̀ ti gbọ́ ó nígbà tí wọ́n bá sọ̀rọ̀ jáde àwa náà wà dúró ó di dandan gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà olùdìbò ni wá àwa náà sì ra lẹ́tọ̀ọ́ kí wọ́n dìbò fáwa ibikíbi tó ń kà bá ń lọ ó ṣe é sọ́ngbà náà àmọ́ tí ẹ bá síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ kọ́mọ́bà àdìsọ́nu sì yín lára ọ̀. tọ́ àsìkò tó ẹjẹ́ adé ojú ọjà bá a bá sì padà dé ajá àbálẹ̀ ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn sì kó àwọn owó kan tí wọ́n ń sùn tí wọ́n ń falala hanrun láwọn àpò àsùnwọ̀n kan láwọn báǹkì olókoòwò nílẹ̀ yìí commercial banks ilé ìgbìmọ̀ asòfin house of representatives ni. àwọn fẹ́ mọ̀ tí ń bẹ́ǹdì àwọn owó à ń padà bọ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀ ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìdàgbàsókè tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹlé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ó ti di dandan fún gbogbo ajíwárin yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí motor licensing office sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ dandan fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sì gba èsì àyẹ̀wò yín ẹ̀rọ ayára bí àṣá kọ̀mpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rẹ́ lẹ́sì san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ayélujára www.cvis.com ẹ sì lè pe zero seven zero three one eight two three nine five three nílé iṣẹ́ oycvis kẹ́ ẹ lọ láyọ̀ kẹ́ ẹ bọ̀ láyọ̀ ló jẹ wá lógún. Yeah. agbẹ́mọ̀gbà ìbùkún tún ṣe tí ó sọ̀kalẹ̀. Sudan mega praise twenty twenty two. ó tọdún yìí ti kó. àpéjọpọ̀ kọrin sí olúwa. pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà. àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians nàìjíríà. tọdún yìí máa gbúre jẹjí kẹyàtọ̀. pẹ̀lú dókítà yìí ká yé fẹ́lẹ́ mọ ẹ̀nà ọjà. láàmì tẹ̀rí bá torí ṣe. testimony jaga ajidara. ìlàjà kìtùnì ọlọ́run sọ bẹ́ẹ̀. Adébólú twins. Yanni ológun ara. Gòkè bàjọ́ wa. Ṣẹ́gun Adéwọlé kòkòrò. Mike Abdo. Bísí Alábìyẹ. Bukola Akíade Ṣéwọlé Jésù. Babatunmi Ṣé. Káyọ̀dé Oyèwọlé. Ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkàdí ẹ̀ kàdákẹ́. Àwọn tó máa darí ètò darí gbẹ̀kẹ́ wa lọ́jọ́ yẹn ni wòlíì àgbà. MC Remote. Nepa Boy. Sita Gbẹdẹrù. Àti MC Akabala. Lọ́jọ́ yẹn. Reverend Kẹ́hìndé Alábí lolùgbàlejò àgbà. twenty twenty two. Àpéjọpọ̀ olórin kọrin yìí sí olúwa. látàrí ọjọ́ bíi dọ́kítà yìí ká yé fẹ́lẹ́ lọ́dọọdún. wọ́n ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n. january twenty one ọdún yìí ló máa wáyé o. emalete baptist church ní ọdún challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la gó mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹ wá ẹ jẹ́ kí a kọrin sí olúwa. yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. ní àkókò tí a bá yìn bẹ̀rẹ̀ sí ọ̀hún máa ṣí. ire gbogbo tó wà nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀. lórúkọ jésù gbàgbẹ́ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú okòrì ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù fóònù àti láptọ̀pù bọ́ọ̀sì sì ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. ọlọ́wọ́ ìyanu ó fẹ́ rọwọ́ ìyanu rẹ̀. nípasẹ̀ ìfàmì òróró yẹn gbogbo ìdẹ́sẹ̀ tó fẹ́ jẹ́. ni ọlọ́run sọ fún pé lóru monday thirty first jan lójúmọ́ ọjọ́ kìíní oṣù kejì. òun fẹ́ ti pàṣẹ ìfàmì ròyìn àti májẹ̀mú. jẹ́ àjàgà kúrò lórí gbogbo èèyàn. night of covenant and anointing. àkórí ẹ̀ agbára ìfàmì ròyìn. power of anointing. gbogbo ogun ló máa ṣẹ́ o. gbogbo tó dàbí òkè. níjẹ́ sùnmọ́ àtàrí ẹ̀ bá ní pàṣẹ ìfàmì ròyìn. ìwọ náà máa bọ̀. wá ní ìbápadì ọlọ́run mi bí. Kẹ́mi rí ẹ̀bọ̀. Ẹ̀sítọ́ parẹ́mọ. Táíwò ògùn bíi. Tolú ìbí tó yẹ. Ọ̀pẹ̀yẹmí Madu. Máyọ̀ Wálé. Wọlé Olúfẹ́mi òní ni wọ́n máa gba gbogbo èèyàn lálejò. Gbogbo ẹ̀ ní prayer six tó wà lẹ́lẹ́nu sunsun náà yọ. Níbàdàn. Nípasẹ̀ ìfami òrìyàn. Gbogbo ìdè máa já. Gbogbo wa lájọ máa sọ testimony ọgbà tí àṣẹ jiná lòdì ìrànjẹ làwọn aláṣẹ ìjókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípìnlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì ló ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti tó kojú owó ti fẹ́ẹ̀ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé iṣẹ́ ńláńlá láwùjọ òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wà bọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn náà ojú pópó tí ń sòrú dọ̀sán kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọrírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. Hey, hey, hey, ìbàdàn àti délùú ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí hotel and resort lọ́nà àkànlélówà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ jówó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ àti ìbàdàn àti ìdẹ́sí pọ́ǹpì. Compi Concept, developer that cares ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment event seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín you fit fly office tó wà success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone Zero eight zero You can afford to miss out. má sílẹ̀kùn ọ́ yẹ. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musta mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustaifo, Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o. Mustapho, ò ṣe gan. Mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatado medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ó challenge ìwó road oríta fẹ́lẹ̀lẹ̀ ring road àpáta mọ̀lété mọ́kọ́lá ui and all residents of ibadan finally dk chukwu mary j spoken word theatre production the made in nigeria poetry show lands live in ibadan. Date Saturday 29 January 2022. Time 5 p.m. Venue Wole Soyinka Theatre Art Auditorium, University of Ibadan. Come along with your friends and experience art, poetry, and creativity on a whole new level. You will be amazed, entertained, and reintroduced to your country, Nigeria, in a new way that will inspire you. You will laugh, you will cry, but above all, you will understand better who we are and where we are coming from. Come one, come all. Entry ticket is 2,000 naira only and 1,000 naira program for students with ID card. DK Chuku Merije masterfully blends music, dance, storytelling, and poetry to deliver a knockout punch on stage. You can't afford to miss this one. Be there. Ajabale. balẹ̀, ajá balẹ̀. àrùwẹ́ aago mẹ́wàá ti kó ìṣẹ́jú mẹ́rìnléní ogún bẹ́ẹ̀ ni o àwa ń tẹ̀ síwájú lọ́wọ́ bí ìkànnì fresh one oh five point nine nílẹ̀ ìbàdàn níbẹ̀ ni a wà yìí tí ẹ ti ń gbọ́ wa rédíò yín rédíò wa rédíò àgbáyé lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook live wa àti rí yín tí ẹ̀ ń fiṣẹ́ ṣọwọ́ sí wa ó sì jẹ́ àṣà wa ká mọ̀ kàn sí yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àyè ẹ̀ bá yọ balógun samuel olúwa bùkọ́lá àti rọ́wọ́ yín o wọ́n lò lẹ́nu abọ́ládé wọ́n lò lẹ́nu bí asín wọ́n lò lẹ́nu bí asín wọ́n lò lẹ́nu bí kẹ́tù. kí ni yun mm. kí ni ìtumọ̀ eléyìí. pé o lẹ́nu ni pé iṣẹ́ yìí ọ ìtumọ̀ ẹnu. ṣe ìtumọ̀ ẹnu. balógun samuel olúwa bùkọ́lá. wàá gbọ́ eyín amadu adémọlá ó mm. ní àbábà mm. wetin you dey drink. na water. ntí ìmọ̀ amúná tó ní tó mọ̀. na hot water ṣebí ní tọ́ bá pè láwọn èèyàn gbọ́ ẹ gbà bẹ́ẹ̀ pé ní tọ́ bá pè fún yín èyí ni ẹ máa tẹ̀lé. àkóbá gafara gbogbo ètò ń sọ wọn fẹ́ máa fi jábánà mi lójú àwọn ọmọ ọjọ́ ah, kí wọ́n ah, máa fi ojúkójú ah, máa wò mí. àdókòẹ́ gbogbo ntàwa mo ṣe é gbé hàn gbangba torí. O eh, ó ndà. orin omi ni omi ni omi ni omi gbóná. kí n má bàa bọjà yín jẹ ó yẹ èso ẹ tẹ̀síwájú. kí ló ń ta. ebi amọ̀ àwọn ọ̀tajà náà jọ tíá iṣẹ́ ìhìnrere làwa ń ṣe àwa sì ń jèrè ọkàn ni ntọ́ bá rí wù ọ́ ọ̀ríwé ìfẹ́ ládé wa mm, adékọ́lá ajábalẹ̀ is my daily morning tonic kudos to you alhaji abolade salami and dr bayo faleke abimbola ayọ̀lá akínmọ̀sìn wọ́n kí wa o wọ́n kí wa o wọ́n kí wa o aláwọ̀dé adédayọ̀ adémọ́lá wọ́n láwọn ń wù ọ́ aláwọ̀dé wọ́n láwọn ń wù ọ́ àwọn ń fọ́lò rẹ láti èkìtì. Hmm. John Ọláníyì ní a ah, ìròyìn NNPC yìí kí ló dé tẹ̀ ń ka ti dùnnú ti dùnnú ah, kí là á dé mọ̀ fún o Ọ̀yálékè Adéwálé Adégbènró ó ní the two indispensable broadcasting gurus ah, wọ́n ní guru ni ọ́ o hmm, wọ́n sì ní dispenser. tí wọ́n sáfi kó kúkú guru yàtọ̀ sí guru. ok ṣé guru yàtọ̀ sí guru ok sorry eh, sorry eh, sorry eh. sorry fèyísayọ̀ adéníyè good morning sirs. wọ́n pọ̀ tí wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì facebook live fresh fm àwọn kan wọ́n ń wọ̀ ní leila ní Sokoto. leila yes hmm. wọ́n láti Sokoto lọ́hùn. Ah! Ah, wọ́n sápọ̀ wọ́n sápọ̀ wọ́n sápọ̀ ẹ ṣe ẹ̀yin tí ẹ bá tún fi ṣe ẹ̀yin ṣọwọ́ bí àyè ẹ bá ṣe ń yọ àmọ̀ká ẹjẹ́ á lọ síbi ìròyìn olówó dé mọ́nì màtá ó wà lójú ìwé ìkẹjọ Vanguard fún tòórọ́ òní níbi tí ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives àná òde yìí ọjọ́rú Wednesday ní tètè gbé ìgbìmọ̀ tẹ́kótó pápá àpá kan kalẹ̀ láàrin ara wọn pé kí wọ́n tẹsẹ̀ ìwádìí bọ́ọ̀ ìlànà ọgbọ́n à ń gbà fẹ́ràn sẹ́nu kó dàwátì lọ́nà fún eléyìí táwọn báńkì olókoòwò kan tí wọ́n fi jókòó rìndínmọ́ owó àwọn owó olówó kan eléyìí tí ẹnikẹ́ni ọ̀wá béèrè fún mọ́ wọ́n ní àwọn sì fẹ́ kí ìgbìmọ̀ yìí ó ṣiṣẹ́ láti mọ kí ni báńkì àgbà ilẹ̀ yìí Central Bank of Nigeria mọ̀ nípa àwọn owó tí à ń sọ yìí ìgbìmọ̀ yìí òun náà ni wọ́n gbé iṣẹ́ lé lọ́wọ́ pé kí wọ́n tètè lọ́ọ́ rèé ṣe iṣẹ́ ọ̀hún wá ní o torí pé wọ́n ní àwọn owó tẹ́nikẹ́ni ọ̀wá béèrè fún mọ́ láwọn commercial banks tá à ń sọ yìí wọ́n ní ìmọ̀ ń lọ sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù tó ti wọ tírílíọ̀nù náírà running into millions of trillions of naira ìròyìn yẹn bẹ̀rẹ̀ ìbò wọ́n ní ẹnìkan lọ́tì ẹ̀kọ́ béèrè ọ̀rọ̀ yìí òun náà lọ́mọ ẹgbẹ́ òṣèlú PDP láti Akwa Ibom òun ló nawọ́ sókè tó ní ẹ dákun òun ń funra sáwọn àìṣedéédé kọ̀ọ̀kan látijọ́ yìí pàápàá bó ti ní í ṣe pẹ̀lú àwọn owó tẹ́nikẹ́ni ọ̀wá béèrè fún mọ́ láwọn báńkì olókoòwò orílẹ̀-èdè nàìjíríà tó wọ̀ ọ̀hún sí tí tí tí tírílíọ̀nù òun náà ní kíní ọ̀hún kí àwọn aṣòfin ó tẹsẹ̀ ìwádìí bọ̀ làwọn ará ẹ̀ bá gbà bí ẹ̀ ń gbàgbà ọtí wọ́n ní àwọn náà ti ń wò bẹ́ẹ̀ ni wọ́n sì gbé ìgbìmọ̀ kalẹ̀ lé ní orí bákan náà ni aṣòfin míì tún náwó sókè pé ẹ dákun àwọn owó kan náà táwọn àjọ ìjọba agencies tí wọn ọ̀nà tán tí wọ́n sì kọ̀ láti dá padà sí kòtò ọba ẹ̀jẹ̀ àtúnṣèwádìí eléyìí náà àwọn akẹgbẹ́ rẹ̀ tó jásòfin náà ti ní ẹ̀hẹ́n àtìyẹn náà láti má jẹ́ kí ìtàn yìí ó pọ̀ jù ìròyìn ẹ lọ gba balance ẹ ojú ìwé kẹjọ Vanguard bó ṣe jáde ń bẹ òní ṣòroṣò. ẹ tún gba díẹ̀ lágbo tí òṣèlú ní ìpínlẹ̀ Èkìtì ẹni tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Òṣokòmọ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe lẹ́yìn tí ó ń pọ̀n lẹ́yìn rẹ̀ láti díje fún ipò gómìnà òun náà ni ó wọlé o nínú ìbò abẹ́nú èyí tí wọ́n dì ní ibẹ̀ ní àná òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ní àárọ̀ yìí wọ́n ní Kọ́láwọlé ẹni tó ti jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ tó sì wá láti Ẹ̀fọ̀n Èkìtì ní àárín gbùngbùn ẹkùn ìdìbò ti ìpínlẹ̀ Èkìtì Central ní ibẹ̀ wọ́n ní. Ni ìbò tó gbé wọlé ọjẹ́ ẹgbẹ̀ta àádọ́rin ó lé kan ni ó gbé wọlé mbẹ̀ nígbàtí ẹnìkan tó náà tó súnmọ́ dáadáa ẹ̀yùn Ṣẹ́gun Òní tí òun náà sì rí ọ̀ọ́dúnrún ó lé ọgbọ̀n ìbò àwọn yòókù tí wọ́n jọ figagbága ní igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ọ̀jọ̀gbọ́n Kọ́lápọ̀ Olúṣọlá Ẹlẹ́ka tí orí ìbò mẹ́tàléní àádọ́rùn-ún Káyọ̀dé Adáramódù orí ìbò mẹ́wàá Latif Ajíbọ́lá ìbò ẹyọ kan Bíọ́dún Olújìmí tí òun náà ti sọ pé òun ò báwọn díje nínú rẹ̀ mọ́ o wọn náà kan túmọ̀ mọ̀ wọn tó bùn ní ìbò méjì Wálé Àríbísálà ìbò mẹ́rìndínlọ́gọ́ta àti Dèjì Ògúnsákin ìbò mẹ́fà ẹni tí í ṣe alága fún ìdìbò abẹ́nú ní ìpínlẹ̀ Ẹ̀bẹ̀ tí sì ṣe gómìnà ti Akwa Ibom Udom Emmanuel ńlọ kéde ní nǹkan bíi ọwọ́ aago mẹ́sàn-án alẹ́ tó sì kan sára sí gbogbo àwọn èèyàn tí wọ́n kópa níbi ìdìbò abẹ́nú fún bí wọ́n ti jẹ́ kó lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ nígbà tí ó mọ̀ ṣe àlàyé síwájú sí i ó ní ó ń gba àwọn èèyàn tó fìdí rẹmi nímọ̀ràn pé kí oníkálukú ẹ̀jẹ̀ àfọwọ́wọ́nu wàrà òsí lónìí wàrà ń bọ̀ tọ́ba di ní ọ̀la ni wípé ipò òṣèlú àjẹ́ ẹ̀jẹ̀ tán ni o téèyàn bá ṣe sùúrù òun kákò iná ni yóò rí tiẹ̀ níbẹ̀. tọ́ ọ fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ ó di ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard fún ti òórọ̀ òní gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀ a rí ìròyìn níbi tí ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ asòfin kan tí wọ́n ti ń ṣàlàyé pé kò sí agbádá immunity fáwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin o àti àwọn òṣìṣẹ́ lọ́gàálọ́gàá lẹ́ka ètò ìdájọ́ kò sí. Si, agbádá mọ́fọwọ́kànmí kankan lábẹ́ òfin fún wọn ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì house of representatives ìgbìmọ̀ tí ń rí sí àtúngbéyẹ̀wò ìwé òfin nàìjíríà committee on constitution review wọ́n ti sọ pé kò sí ń tọ́jọ́ pé nílé ìgbìmọ̀ asòfin àgbà ní o senate àbí ní house of representatives pé bóyá àwọn ọmọ ìgbìmọ̀ asòfin ń bẹ̀ wọ́n wà á ní àǹfààní sí agbádá immunity tí ìwé òfin gbé kọ́ àwọn aláṣẹ kan lọ́rùn lórílẹ̀‐èdè yìí wọ́n pé kọjọ́ o ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé ìjókòó ìta gbangba kan láti tàkúrọ̀sọ lórí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà public hearing kan ti kọ́ wáyé ní tìbútòrò ẹkùn ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà six geopolitical zones orílẹ̀-èdè nàìjíríà ní ọdún tọlọ 2021 àmọ́ o wọ́n yiri ọ̀rọ̀ wò lóríṣiríṣi lórí ọ̀nà tá a gbà ṣàtúngbéyẹ̀wò àwọn abala òfin kan nílẹ̀ yìí àmọ́ ìgbà ọ̀rọ̀ débi agbádá immunity pé kí wọ́n mọ̀ fọwọ́ kẹni bá ń bẹ lóróyè bó bá tiẹ̀ ṣẹ̀ sófin ìlú wọ́n ní àwọn aṣòfin ńgbà ọ̀dà náà wọ́n ní kò yẹ orí bẹ́ẹ̀ o kò yẹ kí immunity kankan kọ́ wà fún àwọn ọ̀gá lẹ́ka ètò ìdájọ́ judicial officers àtàwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin assembly members rárá o kò jọ ìròyìn yẹn pọ̀ mọ́ka díẹ̀ ni kí mọ̀jà aládàjẹ hmm. ẹgbà balance ẹ̀ lójú ìwé kẹjọ Vanguard. ìròyìn kan lélẹ́yìí ìròyìn ọ̀hún ò tiẹ̀ fi bẹ́ẹ̀ dáa kódà ó korò lọ́nà fún ni hmm. bí oògùn ọba wọn ní dọ́bù wàhálà rèé o for dead body àwọn èèyàn kan tí wọ́n ti gbẹ́mìí mì tí wọ́n sì wà nínú ilé ìgbókùsí tí wọ́n ṣe wọ́n lọ́jọ́ sí títí ìgbà tí wọn ò fi lọ tẹ́ wọn sínú ilé ayérayé wọn ní sí ni iná mọ̀ rárá ni ló dédé ṣẹ́yọ tó sì jó wọn ráúráú débi wípé wọn ò dẹ lòmíì mọ̀mọ́ nínú ẹ̀ wọn ní ṣínkó ṣínkó báyìí ìní wọn kù níbẹ̀ níbo ló ti ṣẹlẹ̀ báyìí wọn ní arábìnrin kan tó pariwo tó síta pé irú kí leléyìí pé àwọn èèyàn tó pé àti ìmọ̀ tí wọ́n dè bá níwájú ọlọ́run ọba wọn tó wà ń jóná hmm. láti ilé ayé wọ́n ṣe àlàyé pé e, òkú bíi ọgọ́rùn-ún mẹ́ta three hundred corpses èyí tó wà nínú ilé ìgbókùsí ti Onitsha General Hospital nípínlẹ̀ Anambra níbẹ̀ ni ó ti ṣẹlẹ̀ wọ́n ń ṣe àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá síbẹ̀ iná ni wọ́n ń kígbe pé tó àwa mọ̀ rìdí hmm. ni iṣẹ́ ọwọ́ Elédùmarè kọ́nà ọ̀bẹ Elédùmarè ọmọdé èèyàn ò jóná láti ilé ayé lọ sí ọ̀run ìròyìn ń gùn hmm. odidi ìdajì ojú ìwé ni wọ́n fún. Hmm. tọ́ ẹ jẹ́ à lọ sí ojú ọjà o aago mẹ́wàá kò ṣẹ́jú mẹ́tàlá bá a bá tún padà dé èyí tó ṣẹ́kù ròyìn ẹ̀yin lẹ ní àpadàbọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ jẹ́ àjọ ìmọ̀lẹ̀ ayọ̀ ní sunday gbogbo ayé ló ti mọ january twenty eight gẹ́gẹ́ bí ọjọ́ àjọ̀dún ìdásílẹ̀ ìjọ ccc ìmọ́lẹ̀ ayọ̀ paris one sango ìbàdàn tó tún dàpọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ ìbí olùṣọ́àgùtàn wa spray evangelist isaac adéwálé òjò ọjọ́ ológun sunday january thirty twenty twenty two la ó ṣèdùpẹ́ àjọ̀dún ìdásílẹ̀ tó ń ti ìwúyè ìyá ìjọ wa láago mẹ́wàá òwúrọ̀ tá a sì yí kótó ìdíje oríire lẹ́yìn àjọ̀dún gbogbo olóríire ni ó máa jẹ̀bọ̀rà bàǹdẹ̀ bíi iphone gas cooker fan rédíò àtàwọn ẹ̀bùn gbàmábìnrin mìíràn lọ́jọ́ yìí kótó ẹ tètè lọ já tíkẹ́ẹ̀tì tí pẹ̀lú five hundred naira péré ẹgbẹ́ akọrin ccc ìmọ́lẹ̀ ayọ̀ paris one ccc ìmọ́lẹ̀ ayọ̀ paris two tó ń tọ̀pọ̀ ìràwọ̀ olórin ẹ̀mí ló máa forí ẹ̀mí dábẹ́rẹ́ lọ́jọ́ náà. gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ ìmọ́lẹ̀ ayọ̀ paris one alágbòdìjà railway line sango ìbàdàn ni ó ti wáyé supreme evangelist isaac adéwálé òjò ẹlẹ́yẹ wà lólùgbàlejò ẹ máa gé olùsù ẹlẹ́yẹ kú àjọ̀dún lórí three zero six two two eight one six four three ccc ìmọ́lẹ̀ ayọ̀ ìṣúra pẹ̀lú ayọ̀ láì lódiwọ̀n ìgbìmọ̀ àjọ̀dún lónìí olùjọ́ mi máa ń retí yín o. ìwọ sátidé àjọ solution providers multi-concept resources limited pẹ̀lú àjọṣepọ̀ àjọ elétò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ oisia àti nípínlẹ̀ ọ̀ṣun oyis ló ń kí gbogbo òṣìṣẹ́ ìjọba fún àmójúbà ètò ìlera yóò di òní digital health níbi tẹ́ ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ nílò láti délé ìwòsàn kẹ́ ẹ tó gbà tọ́jú àǹfààní láti wá gbé èyíkéyìí òògùn tẹ́ ẹ nílò fún ìlera yín wá bá yín nílé tàbí lọ́fíìsì sísílẹ̀ o ọ̀fẹ́ sì ni ètò yìí kẹ́kọ̀ọ́ fòókọ́lẹ̀ nítakùn àgbáyé ti àjọ oisia tàbí oyis tàbí léyìíkéyìí ọ́fíìsì wọn ẹ tún kó àmójúbà ìbàdàn and Òṣogbo surgical mission season two níbi tá a ti láǹfààní fún ìtọ́jú àti èyíkéyìí iṣẹ́ abẹ ní ṣíṣe pẹ̀lú owó chíkíní bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì di ọjọ́ kẹfà oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ nílùú Ìbàdàn àti ní Òṣogbo lẹ́tọ̀ yóò ti máa wáyé o lásìkò kan náà ètò iṣẹ́ abẹ yìí làwọn ẹlẹ́yinjú àánú ti gbé nígbọ̀wọ́ fún àlàyé ẹ pè zero eight zero five six five six eleven thirty eight zero eight zero fifty six fifty six eleven thirty eight àìsàn ò ní í ṣe wá àmọ́ káwa náà ò mọ̀ dákẹ́ o. ìmọ̀lẹ̀ dára ìmọ̀lẹ̀ àyà o. alhamdulilayi mawulidi nabiji twenty twenty two apá kìíní tìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ kíárì ní sẹ́rí sọ́fì sẹ́ńtà ó wọlé dé wẹ́rẹ́ pẹ̀lú àbẹ̀wò àti ìfarahàn ìmọ̀lẹ̀ mímọ́ nínú ìṣẹ̀mí ayé ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan ó oh, yẹs àkókò tó láti fi ẹ̀dọ̀ kí asàlátò bọ́ńṣẹ́ la rọ́súlù la ṣe gbogbo ayé rẹ̀ láti ṣẹ́ wọlé pátápátá àti láti fi sọ́líwọ́sẹ̀ nímú sí gbogbo ilẹ̀kùn eré ayọ̀ àti ògbótáyé tì mọ́ ẹ. mọ̀lídì nàbí yìí pẹ̀lú mọ́mọ́dé celebrations tọdún ìlàpàkórí ẹ̀ ní light the grandest power for life solution to all problems. bẹ́ẹ̀ ni o ìmọ̀lẹ̀ mímọ́ lágbára àlá tó ga jù láti yanjú gbogbo ìṣòro àti ìpèníjà darapọ̀ pẹ̀lú múrísìdì wa grand sheikh tijọ́ sufi master tv akébílẹ̀ àtàwọn wàlí ìlà àmàrà àwọn nínú àjọ̀dún àjọyọ̀ maulidi nàbí yìí ti apá kìnní tí ó wáyé sunday ọgbọ̀njọ́ oṣù yìí january thirty ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ gẹ́gẹ́ nínú city sawia gbọ̀ngàn wíbẹ̀ jẹ́bẹ̀ tijọ́ sufi tó wà nọmba thirteen sufi way scap camp challenge ìbàdàn come on let's go allah is able to do all things. All things, all things délé pàdí mi tó já jù. wàá ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. nǹkan ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí ẹ̀. tẹ fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ̀jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò. iléeṣẹ́ ètò ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ nípìnlẹ̀ ọ̀yọ́ ń pe gbogbo èèyàn síbi ètò ìfilọ́lẹ̀ òjìlélẹ́gbẹ̀ta lé mẹ́ta ìgbìmọ̀ alákòóso àwọn iléèwé girama tó jẹ́ tìjọba nípìnlẹ̀ yìí eléyìí wà láti kí alága ìgbìmọ̀ tuntun àtàwọn ọmọ ìgbìmọ̀ káàbọ̀ ìjọba tó wà lóde báyìí lábẹ́ ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé ṣàdámọ̀ pàtàkì ètò ẹ̀kọ́ tó péye àti ìgbáyégbádùn àwọn aṣáájú wa lẹ́yìn wá ọ̀la tó fi mọ́ mímójútó ìṣọ́wọ́nà àwọn iléèwé kọ̀ọ̀kan ló bí ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ yìí lára àwọn tá à ń retí níbẹ̀ làwọn ọ̀gá iléèwé àti òjìlélẹ́gbẹ̀ta lé mẹ́ta àwọn alága ìgbìmọ̀ tí wọ́n yàn ibùdó ètò àpérò àgbáyé tó wà ní UI nílùú Ìbàdàn lètò ìfilọ́lẹ̀ náà yóò ti wáyé lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún 2022 láago mọ́kànlá òwúrọ̀ kí gbogbo olùkópa ti wà níkàlẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ olùkéde amòfin Rahman Abiodun Abdulrahim kọmíṣánná àbítú ẹ̀kọ́ sáyẹ́ǹsì àtìmọ̀ ẹ̀rọ nítorí pé àwọn ọ̀run sọ̀rọ̀ gu ọlọ́run tí òfurufú náà sì ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn bó bá wa rí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká nìṣó ní júdà ká jọ lọ hó ìhó sí olúwa ọlọ́run. ọlọ́run lórí juda mega praise twenty twenty two tí yóò wáyé ní monday january thirty first ọdún twenty twenty two yìí ní malete baptist church nìbàdàn juda mega praise àkànṣe ètò orin ìyẹn ọlọ́dọọdún ni tá a fi sọrí ọjọ́ bíi aláṣẹ àti olùdásílẹ̀ fresh fm nigeria ọ̀nàwé yínká joel ayéfẹ́lẹ́ mon juda mega praise twenty twenty two featuring powerful songs of praise from a-list gospel artists Ninka ayéfẹ́lẹ́ and the Makers ńláre tẹríba mike abdul bísí aláwìyé adégbòdò twins bukola akin adéṣẹ́wẹ̀lẹ̀ jésù bídèmí ọláọba babatunmiṣe yétúndé ààrẹ ẹ̀ṣà ìgbẹ́kẹ̀lé gòkè bájọwà elijah akíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ kẹ́mi ológoara ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò káyọ̀dé òyewọlé ajídára testimony jaga pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká panilẹ́rìn bíi wòlíì mc remote pétérù mc acapella nepa boys àti host reverend kẹ́hìndé alábí ẹ̀ má gbàgbé àti wá pẹ̀lú nǹkan àbomú yín o Judah mega praise ní January thirty first twenty twenty two yìí alẹ́ ọ̀pẹ àti ìyìn náà. ọpẹ́ wa gbayì wa wàá bọ̀ pẹ́ wa gbayì wa. ajá balẹ̀ ajá balẹ̀. àjábálẹ̀ ìròyìn ọ̀ ń tẹ̀ ẹ́ sí iwájú. o sì á sọ bí ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò. àmọ́ ó ń bẹ lára. ó ti kù mẹ́ta tó jẹ́ra rà yẹn my friend. ìṣẹ́jú márùn-ún àtààbọ̀ ló kò. múra sí i alright n ó sì lo gbogbo ẹ̀tán náà ni. a ah, èje. bẹ́ẹ̀ ni ó sọ pé òun fásitì kò ṣe é sófò mi. ọ̀dà o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ tí ò ó ṣeé ṣe o kí orílẹ̀-èdè nàìjíríà kọ́ mọ́ ní ànító àwọn ọlọ́pàá lọ́jọ́ iwájú o ta ló wòye ọ̀rọ̀ náà ẹni tí í ṣe alága fún àjọ tó rí sí àwọn agbófinró ní orílẹ̀-èdè nàìjíríà police service commission musiliu smith tó náà ti fi àkókò kan jẹ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè nàìjíríà ó sọ pé bá a bá sọ sí nàìjíríà yóò wá àwọn èèyàn tí ó ṣe sí ọlọ́pàá tì ní ọjọ́ iwájú o torí pé báwọn ṣe ń polongo wípé ìwà ọ̀daràn ó ń gògò láwùjọ wa yóò wá búrújà tọ́ba di ọjọ́ iwájú ńgbà tí ọlọ́pàá tí ọba tó nǹkan mọ́ ẹni tí í ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ rí e Musliu Smith èló ń sọ̀rọ̀ níbi ìtanijí ọlọ́jọ́ kan èyí tó wáyé ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà láti sọ fún àwọn èèyàn pé kí wọ́n wá gba iṣẹ́ ọlọ́pàá léyìí tó wáyé ní gbọ̀ngàn kọ́ládàísí ní ìdí àpẹ ìlú ìbàdàn lánàá òde yìí muslim smith tó ti fẹ̀yìntì nílé iṣẹ́ ọlọ́pàá ló sọ ọ́ wípé ìwọ̀n bọ́ ọlọ́pàá tá a ní lọ́wọ́lọ́wọ́ báyìí àti láti iye àìmọye ọdún sẹ́yìn kò tó nǹkan kò sì wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tó wà ní ọ̀dọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé tí wọ́n ní a gbọ́dọ̀ ní fún iye àwọn èèyàn tí ń bẹ ní orílẹ̀-èdè ó fi kún un wípé ìbẹ̀rù bójó yìí tó ń fà táwọn èèyàn fi wá sí iléeṣẹ́ ọlọ́pàá ó ní kò yé àwọn ó ṣe àlàyé pé ó yẹ kí wọ́n ta àwọn ọ̀dọ́ jí torí pé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ abarapá ní sásẹ́yìn láti wá ṣe iṣẹ́ ọlọ́pàá kí ni ń tọ́fà o tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ó ń ṣe àlàyé síwájú wípé pẹ̀lú ètò ìgbanisíṣẹ́ ọlọ́pàá tí ó ń wáyé ní orílẹ̀-èdè nàìjíríà ó ló jẹ́ ìyàlẹ́nu ọ̀ wípé apá ìhà gúúsù ìwọ̀ oòrùn òun náà ni wọ́n ti ń sá sẹ́yìn jù tí wọn ò sì wá láti lè kájú iye tí wọ́n bù fún gúúsù ìwọ̀ oòrùn láti gba iṣẹ́ ọlọ́pàá onígbà tí wọ́n mọ̀ ṣe àyẹ̀wò fún àbá àwọn èèyàn tọkọ̀wé láti gba iṣẹ́ ọlọ́pàá ó ní àwọn ẹlòmíì wọ́n já wọn junù nítorí pé àlàáfíà ara wọn kò tiẹ̀ tó ẹlòmíì ikú àwùte lè tọ́kí ìníwú àti pé ẹ̀jẹ̀ míì nínú wọn ó ti ń rò nígbà tí wọ́n wá rí àwọn àbàràpá kó dìde kọ́ wá wọ́n tún á wòye wípé kí ló lè fa ọ̀ tí àwọn kan tí wọ́n ń dàgùn lásì wọ́n ní ó ṣeéṣe ò kó jẹ́ pé àwọn ọba aláyé míì tàbí orí adé òun ni wọ́n fẹ́ máa jẹ ìjẹkújẹ jẹ láti buwọ́lu ìwé pé ọmọ ìdángájá láti gba iṣẹ́ ọlọ́pàá tàbí àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ kó máa nira fún àwọn tó bá fẹ́ gba iṣẹ́ yìí pé bóyá torí ìjẹkújẹ kan tí wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ wọ́n tó buwọ́lu ìwé wọn. wọ́n ní kódà o ó ṣeé ṣe o kí Nàìjíríà kó má ní ànító ọlọ́pàá ní ọjọ́ iwájú. àdúgbò Ọlọ́run wọn bá wa ṣe ẹ jẹ́ àfún yín ní àwọn àkòrí mọ́ńbé mọ́ńbé kan tí ó ṣeé ṣe kẹ́ ẹ nífẹ̀ẹ́ sí fàpẹẹrẹ ní Èkó wọ́n ní eh, ìgbìmọ̀ afọbajẹ lóṣòdì ti ní láyé kọ́lẹ́jọ́ pé kí alága ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ èkó MC olúọmọ wa jẹ kábíyèsí lóṣòdì ìgbìmọ̀ ẹbí tí wọ́n ti ń jọba ń bẹ̀ pé kọjọ́ o ẹnikẹ́ni ò tí ì buwọ́ lu ẹmu sí olúọmọ gẹ́gẹ́ bí kábíyèsí lóṣòdì abẹ́ẹ̀ náà látún ti rí ìròyìn tí wọ́n pé ẹ̀ka ọ̀wọ́ ọwọ́ kejìléníọgbọ̀n ẹ̀ka dìgbòlógún iléeṣẹ́ ológun ilẹ̀ wa thirty two artillery brigade of Nigerian army ti ń bẹ ní Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo ọwọ́ wọn ti tẹ àwọn èèyàn bíi àádọ́jọ níye tí wọ́n jẹ́ ọmọ ojú náà nígbàtí wọ́n pé aago mẹ́ta ààjìn ní òru ìjẹta mánà òun náà ni wọ́n hàn wọn níbi tí wọ́n ti ń bọ̀ láti Ìbàdàn lọ sí Èkìtì àwọn nǹkan ọjà ja tí ẹnu ò gbọ́dọ̀ mọ́ sọ ni wọ́n bá mọ́ wọn lọ́wọ́ àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ eléyìí tí wọ́n kà mọ́ lọ́wọ́ bákan náà ìròyìn tọ̀ báyìí ẹ bá yọ lọ́gbẹ̀ẹ́nu tán ẹ mọ̀ gbọ́ ò nígbàtí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi kan ẹkùn ti ìpínlẹ̀ Kaduna gúúsù Kaduna sọ pé àwọn ń fẹ́ káwọn aláṣẹ wá nǹkan ṣe sí ìpani ojoojúmọ́ tí ń ṣẹlẹ̀ yìí ó dáwọ́ dúró ẹgbẹ́ miyetti alambẹ̀ ń tiẹ̀ sọ pé ah, odidi èèyàn mẹ́ta làwọn pàdánù màálù mẹ́jọ ni wọ́n tún fò sánlẹ̀ tí wọ́n kó ńgbà táwọn kan tí wọ́n da mọ́jèlé sí oúnjẹ fún wọn jẹ tọ́ miyetti ala lọ́sọ̀ yẹn ẹ já kò ní orí ajá balẹ̀ fún ti òórọ̀ yìí ká lè bá a láǹfààní láti pàdé ní ojúkojú lójúkojú lágbára lọ́wọ́ elédùà mayor Isaac Brown ọkàn ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan ló lé ayé gbó àwa ń dìde Isaac ń bọ́ sórí àpèrè ètò situation room ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ lórí àwọn ètò ìdìbò abẹ́nú party Gilbert primaries ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n mọ̀ pẹ̀kẹ́lù mo sì